It is Ryan here, and I have a question for you. What do you do when you win? Like, are you a fist pumper? a woohooer, a hand clapper, a high fiver. I kind of like the high five, but if you want to hone in on those winning moves, check out Chumba Casino. At ChumbaCasino.com, choose from hundreds of social casino style games for your chance to redeem serious cash prizes. There are new game releases weekly, plus free daily bonuses. So don't wait. Start having the most fun ever at ChumbaCasino.com. No purchase necessary. BGW. Void were prohibited by law. See terms and conditions. 18 plus. Step into the world of power, loyalty and luck. I'm going to make him an offer he can't refuse. With family, cannolis, and spins mean everything. Now, you want to get mixed up in the family business. Introducing The Godfather at Choppacasino.com. Test your luck in the shadowy world of The Godfather slot. Someday. I will call upon you to do a service for me. Play the Godfather. Now at Chumpacasino.com. Welcome to the family. VGW Group. No purchase necessary. Void where prohibited by law. See terms and conditions 18 plus. Le bon fait, ah ouh, le bon fait. Fatala and Takun, Larry's Alaba. If you don't like me, I don't like you. Forget the Yoruba I spoke. Papa Bada fún mi ní Renkoto. Wọ́n ti jẹ́ náà kò sóhun tẹ́ fẹ́ ṣe. Káṣáwó tó kọ́ pẹ̀tẹ̀ sí ojú rí. Ẹ̀sà fọ́lọ́gì ní tó fojú jẹkùn. Kó mọ irú ẹranko tó máa bá ta òun nígbò. Ìrùkẹ̀rẹ̀ ọba lè má sí láàmì. Tábà ti rí mi kẹ́ fún mi lọ́wọ́ mi. Mi ò bẹ́ẹ̀ ní bọ́dì jà sọ́ba hello ta ló wà nílé o ẹ kúrọ̀lẹ́ o nílé ṣe dáadáa lẹ́wà mo tún ti dé bí mo ṣe ń dé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olúwàbùsáyọ̀mí ọmọlára tí gbogbo ayé mọ̀ sí elsos lórí ètò lẹ́nìí ètò kọ́ yorùbá pẹ̀lú lára náà làwà lónìí ní ìlú ondo tí gbogbo rẹ̀ sì ń rọ́ kẹ́kẹ́ rọ́ kẹ̀kẹ́ rọ́mìtì rọ́mìtì. ọ̀nà kan àwọn ọmọ dúdú bá mi ò fi mí ṣeré ààrẹ ọ̀nà kan deserve some accolade. Ààrẹ ọ̀nà kanga. Yẹ́yẹ́yẹ́yẹ́. Tí kò bá nídìí akínrẹ́jà lókè odò. Bẹ́ẹ̀ni tí kò bá nídìí akínrẹ́jà lókè odò bẹ́ẹ̀ náà ni lónìí lọ́jọ́ ọjọ́rú mo tún ti dé lórí ètò mi lónìí ètò mẹ́ta lọ́kan ètò tí ó dára ètò tí ó dùn ètò tí ọlọ́run ọba mi lọ́wọ́ sí ẹ̀mà káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. àgbàdo onúgo fẹ́ẹ́lì yẹ àwọn ọmọ jù ní tẹ́mi bá tó láti wẹ̀ àfibọ́ jù don't feed me what I don't eat defend love and try live báwo ni iṣẹ́ òní ṣe iṣẹ́ òní dùn ṣé kò rẹra púpọ̀ rárá ààrẹ Ganiyu Ige Adams. gbogbo wa tá à ń ṣe iṣẹ́ ìjọba àdá ọba ọkọ ọba kò kọ́ wa lẹ́sẹ̀ lónìí Elédùmarè àwa ṣọpẹ́ o. ọ̀rẹ́ àfihàn aláṣẹ gbàkejì ààrẹ ọ̀dọ́ gbogbo èyí tẹ̀ ń tajà pátá ṣáájé òbúgbàjẹ ṣáájé rọ́gbàjẹ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún yín. ọ̀nà kan bá a fún ikú tó ń pa kú jẹ́. ìlú Oǹdó náà ni mo wà lónìí tí mo ti ń bá yín ṣètò kọ́ Yorùbá pẹ̀lú Lara tí ojú ọjọ́ sì dára nípasẹ̀ Elédùmarè lónìí hmm, ìlú Oǹdó ìlú Oǹdó Oǹdó ẹ̀gẹ́ Oǹdó ohun amúlà méjì sójú ṣẹ̀yẹ òun náà ni mo ti ń kí yín lónìí alẹ́ o gba iye yìí alẹ́ o. <laughs> ọ̀rẹ́ ọ̀nà. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ètò kọ́ yorùbá pẹ̀lú lára ètò mẹ́ta lọ́kan ni ètò tí ọlọ́run lọ́wọ́ sí tí inú ọlọ́run tẹ̀lé sí bákan náà ètò yìí tí mo pè ní ètò ètò abala mẹ́ta ọ̀kan ló fi jẹ́ wípé ní abala kìíní ni mo ti máa ń sọ̀rọ̀ lórí kí ló ń lọ lórí ayélujára ibi tí ẹ ti máa máa gbọ́ ohun tí ó kán dandan kan dandan tí àwọn ènìyàn ń san ìròyìn tó jẹ́ wípé jáko jálẹ̀ gbogbo cyberspace lẹ ti máa gbọ́ tí ẹ̀kejì fi jẹ́ ibi tí mo ti máa ń fi àṣà àti ìṣ ìṣe yorùbá hàn tí abala kẹta sì jẹ́ abala current affairs níbi tí mo ti máa ń ju ìbéèrè sí afẹ́fẹ́ tó sì jẹ́ wípé ẹ máa máa fi ìdáhùn yín ṣe àtẹ̀jíwọ́ sí mi. èwo ni tiwa. kólóbá kólóbá láti ọwọ́ adéwálé àyùbá òun náà lè ń báyìí wọ́n bí mi mo túra bí èmi gangan làbí sọ́lá mo bọ́lá jù àyè wà rẹpẹtẹ fún wa lórí ètò lénìí láti ṣe ètò ẹ kí tó bọ́ sínú ètò lénìí ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi ọba mi àdíkí ọba mi àdísà elédùnmarè ó mà ṣe é mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run mi ọlọ́run ìyanu asọ̀rọ̀ mátàsé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ìwọ ló ń bá mi ṣe ètò tí ètò sì ń mọ́ gbọ́dá ní ìwọ ló ń bá mi ṣe ètò ọlọ́run mi tí ètò sì ń tò láìsí ìwọ kò mà sí èmi elédùnmarè láìsí ìwọ kò mà sí àwọn olùgbọ́ mi ẹlẹ́dàá mi mo mà dúpẹ́. àwọn káàkiri ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ìdọ̀ ẹ̀ẹ́kejì mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá pátá hmm, gbogbo yín pátá ni mo mà dúpẹ́ lọ́wọ́ yín mo ríṣẹ́ takuntakun mo rí ìgbọ̀wọ́ mo rí àtìlẹ́yìn yín ọ̀pọ̀lọpọ̀ yín láti ẹ̀ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wípé à elsos ò ń ṣe iṣẹ́ kàbìtì kàbìtì máa ṣe lọ àwa dúró lẹ́yìn rẹ bíi ké ẹṣẹ́ ẹṣẹ́ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi ohun tí mo máa ń ṣe ni wípé láti òkè lọ́hùn-ún mo máa ń fẹ́ kí a fi jó ìlù àtẹ́wọ́ àti orin ká fi gbé gbogbo àwọn tí ó ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò fún ìgbà àkọ́kọ́ tí a máa ń fi àtẹ́wọ́ àti ọ̀yàyà a máa fi gbé wọn lárugẹ torí pé ẹ nánínàníná ní ohun ànínàlá nání mo nání yí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ láti òkè lọ́hùn-ún ẹ bá mi fi ọ̀yàyà ijó ìlú orin ẹ̀rín ẹ bá mi fi gbé wọn wọlé. gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún yín lónìí lórí ètò wípé a máa ní ìgbádùn rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ lóòótọ́ ni nítorí báyìí lórí ètò ayé ti gbà mí láti máa ṣe ètò kọjá ìṣẹ́jú márùndínlógún tí mò ń ṣe ètò tẹ́lẹ̀ báyìí ìṣẹ́jú márùndínláàdọ́ta ìyẹn forty five minutes lájọ máa máa ṣètò lónìí lórí ètò kan Yorùbá pẹ̀lú Lára. <laughs> kólóbá kólóbá mo fẹ́ fọ́mọ yìí. orí ètò kọ́ yorùbá pẹ̀lú láìnà lẹ́wà àti gbogbo rẹ̀ ń dúkẹ́kẹ́ dúkẹ́kẹ́ dúkẹ́kẹ́ dúkẹ́kẹ́ kẹ́kẹ́. more music. yeah i'm back at ya i'm back at ya. mo tún ti dé lónìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi mo yan ọlọ́run fún yín o ẹ̀ lónìí gbogbo rẹ̀ ó mọ kún fún ìgbádùn alárinrin ẹ mọ̀ wípé lọ́sẹ̀ tó kọjá mo ṣe apá kìíní lórí ìtàn òṣónú kú sódò ẹ gbogbo èyí tí ẹ ti ń tẹ̀lé ìtàn yìí ẹ ti mọ̀ wípé lọ́jọ́ tòní mo máa ṣe apá kejì ìtàn náà òṣónú tó jẹ́ alágbàfọ̀ tí ó sì rẹ́ra sí ìyàwó ọba tó fi jẹ́ wípé olúwẹ̀rí màbúdò fúnra lára rẹ̀ ó wá wá sí ẹ̀bá odò níbi tí òṣónú ti ń ṣe alágbàfọ̀ ohun tí òṣónú tó fi ojú ìyàwó ìyàwó ọba rí àti ọba fúnra lára rẹ̀ àti ìyàwó ọba fúnra lára rẹ̀ ẹ a ó máa mọ ohun tí ó ṣẹlẹ̀ lónìí ní apá kejì mò ń bọ̀ náà. pàtí fìdí gbòdì ṣàkànní bíkọ́ àìdẹ́tì from now till eternity. ṣe bí ọ̀yọ́ òun náà là á rí ọ̀yọ́ ò ṣe bí gbogbo ẹnìkan òun mo kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire lónìí lágbàáyé níbikíbi tí ẹ bá wà ilẹ̀ yorùbá kò mà ní dàrú ilẹ̀ yorùbá kò ní bàjẹ́ gbọgbọrọ gbọgbọrọ báyìí náà lọ́wọ́ yọjọ rí ẹ̀ gbogbo ọmọ káàárọ̀ òjíire pátá a máa yọ ní bí ọjọ́. nobody knows tomorrow that's the way you sorrow you like what tomorrow money speaking, speaking. Yo. Any idea? Waiting, waiting. Shut up. The budget jẹ dẹ́mi, dẹ́mi. Ayé àgbọ̀, ọ̀rọ̀ àmọ̀, kọ́ngbà sọ. Nínú kọ́ngbà sọ, tó kọ́. Ẹni àdé ìlà kọ́ngbà sọ, tó kọ́. Ẹni ṣọ́ àgọ́ ìlà. Àjọṣe mi ọ̀yẹ́ láàrin ìdúró. Ọ̀yọ́ ṣe bí bàbá ọ̀nà kan. Àbídàbò náà, ó ti sọ ẹwọ olẹ ẹwọ ẹni wọn kọ kọngbà sọ ó ti sọ tí people on the block. ẹ jẹ́ kí n máa múra láti lọ sínú abala kìíní lónìí lórí ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára ẹ mọ̀ wípé nínú abala kìíní òun náà ni mo pè ní kí ló ń lọ lórí ayélujára hmm, kí ló ń lọ lórí ayélujára ní tòní ẹ jẹ́ kí n gbé yín létí wípé gbẹ́dúgbàjà eléré amóhùnmáwòrán ni tí a mọ̀ sí Fúnkẹ́ Akíndélé tí gbogbo ayé máa pè ní Jennifer hmm, ni ó ti jáde láti díje fún ipò igbákejì gómìnà ní ìlú Èkó báyìí lábẹ́ àsíá ẹgbẹ́ ọlọ́mbrẹ́là tí a mọ̀ sí PDP hmm. ó ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ náà ní ọjọ́ ajé tí ó kọjá yìí ìyẹn last Monday lórí ayélujára tí ó sì sọ wípé òun ti ṣetán wàyé láti sin ìpínlẹ̀ Èkó látàrí ìfẹ́ tí ó ní sí àwọn ọ̀dọ́ obìnrin àti àwọn ọmọdé bákan náà ẹ má gbàgbé wípé eléré mìíràn àwọn bíi Desmond Elliot Banky W.L. Edochie Tonto Dike gbogbo wọn náà ló ti gbé igbá òṣèlú ní ìgbà kan rí ẹ Desmond Elliot ti tiẹ̀ jẹ́ àti ó ní ipò níbi alága ìbílẹ̀ ní ìlú Èkó báyìí lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo wọn náà ló ti gbé igbá òṣèlú rí ẹ ṣùgbọ́n ti Fúnkẹ́ Akíndélé yìí òun ló jẹ́ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde lórí ayélujára hmm. ẹ má gbàgbé wípé Fúnkẹ́ Akíndélé yìí bákan náà ni ìgbéyàwó rẹ̀ di àfìsẹ́yìn bíi egún fi sọ ìyẹn ní oṣù tí ó kọjá yìí ìyẹn ẹ mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé ló jẹ́ aya lọ́ọ̀dẹ̀ JJ Skills tẹ́lẹ̀ olórin àná tí gbogbo ayé mọ̀ ṣùgbọ́n ní oṣù tó kọjá yìí àwọn méjèèjì jáde láti sọ wípé ìgbéyàwó àwọn méjèèjì kò lè ṣiṣẹ́ mọ́ a máa fi àkókò yìí látọ̀dọ̀ mi ń bì yìí kí Fúnkẹ́ Akíndélé tó ti sọ wípé òun ti gbégbá ìdìbò báyìí a máa wò ó a máa tọpinpin rẹ̀ bóyá a lè dìbò fún tàbí a ò ní dìbò fún ìyẹn bẹ́ẹ̀ mò ń bọ̀ náà. lóògùn ọ̀fẹ́ àwù lóògùn ọ̀fẹ́ trendybeats.com. Of Lagos. ṣé tí àyè bá gbà ọ́ ṣé ìwà dìbò fún Fúnkẹ́ Akíndélé tàbí àwọn olóṣèré orí amóhùnmáwòrán mìíràn tí wọ́n ti ń dìde tí wọ́n sì kọjú sí òṣèlú ẹ mọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà tá a wà lọ́wọ́ báyìí ètò ìdìbò ìyẹn ti àga tí ó ga jùlọ tí a mọ̀ sí federal ó ń bọ̀ ní ọdún tó ń bọ̀ yìí twenty twenty three tó fi jẹ́ wípé a máa yan ààrẹ mìíràn sí ipò gbogbo ènìyàn báyìí náà ló ń múra fún ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà ní ọdún tó ń bọ̀ yìí àdúrà mi ni wípé kí ọlọ́run ọba kó fi olórí tí ó máa máa ṣe ìlànà tí òun fúnra lára rẹ̀ kó fi fún wa ní orílẹ̀-èdè nàìjíríà àdúrà mi nìyẹn ẹ̀ ṣùgbọ́n tí àyè bá gbà ọ́ láti dìgbò ṣé ó dìgbò fún gbogbo àwọn tó ti fìgbà kan jẹ́ eléré orí amóhùnmáwòrán tẹ́lẹ̀ rí. Color, color, mental. I can't face it all alone orí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lárá la wà. Can I have your number? Can I give you a call? We are not getting younger. So ìbéèrè mi lónìí ní apá kìíní ni pé báwo la ṣe rí sí wípé àwọn tí ó ti fi ìgbà kan jẹ́ eléré orí ìtàgé amóhùnmáwòrán ní ìgbà kan rí tàbí tí wọ́n sì wà níbẹ̀ kí ni ìbéèrè mi fún wọn ni wípé ṣé ó dára àbí fún yín ni pé ṣé ó dára kí wọ́n sọ wípé àwọn fẹ́ wọlú òṣèlú lọ ṣó yẹ kí a gbà wọ́n láàyè ṣó yẹ ká tiẹ̀ dánwò wò pé ẹ jẹ́ kí a tiẹ̀ fi wọ́n síbẹ̀ wò káwò bí wọ́n ṣe máa ṣe ṣé tí àyè bá gbà wọ́n ṣé wàá dìbò fún ẹnikẹ́ni tó bá ti fi ìgbà kan wà lórí àmúhùnmáwòrán rí gẹ́gẹ́ bí eléré. Holy Father, Holy Father. ètò tí ọlọ́run ọba mi dùnnú sí ẹ jẹ́ kí n sọ fún yín báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ á máa ní ìkíyèsára ẹ jẹ́ á máa ní ìkíyèsára ká sì máa mú ọ̀rọ̀ àbò wa ká máa mú lé ọ̀kúnkúndùn nítorí wípé àwọn ọ̀daràn wọ́n ti wà káàkiri báyìí bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi orúkọ là á pè wọ́n a máa pè wọ́n ní boko haram a máa pè wọ́n ní herdsmen a máa pè wọ́n ní bí a máa pè wọ́n ní tọ̀hún ṣùgbọ́n gbogbo rẹ̀ báyìí gbogbo rẹ̀ báyìí ó ti wá dá lórí pé kí a máa ṣe ààbò fúnra lára wa torí wípé ẹni tí ó bá ṣọ́ra rẹ̀ òun mà lọ́lọ́run ṣọ́ọ̀ ọlọ́run ṣọ́ mi ò kọ́kọ́ ṣọ́ra rẹ̀ ná ẹ jẹ́ a máa ṣe àkíyèsí bá a bá jáde lọ tàbí tí a bá ń bọ̀ ká máa rí i dájú wípé à ń wo ọ̀tún à ń wo òsì ẹ má jẹ́ ká fi gbogbo ara rìn ẹ má sì jẹ́ ká fi gbogbo ara sùn tá a bá ti wọ inú yàrá wa ká má rí dájú wípé à ń ti ilẹ̀kùn tí a bá sì fẹ́ gbé ọ̀kadà ká tún má rí dájú wípé à á wọ ọlọ́kadà náà dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ jàǹdùkú ló ti wà láyìíká báyìí tí a bá sì ti jáde náà ìjọ̀wọ́ ẹ ká máa gbàdúrà nítorí pé ọlọ́run òun lolùṣọ́ àgùntàn. thousand five naira b two k were some boys everywhere. What 1005 naira ọbẹ̀ tẹ̀lẹ̀ sọ boy dem say let's start to the oh. yeah. Let's start to dey yeah. <laughs> Ah. They say them be mr bling bling you want that? who give you. Ah. When me say later Bob, me I go send to your mama Little son boy, you want dicks your papa Lyrics for my ẹ̀bà tó jó ẹ̀wà ló bù sí o ẹ mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rèé ìṣẹ́jú márùndínlógún ni mo ní lórí ètò ṣùgbọ́n ọlọ́run bá ti bá wa ṣe báyìí a mọ̀ gbádùn ara wa ìṣẹ́jú márùndínláàdọ́ta ẹ̀ lẹ́yìn mo ti wá ní lórí ètò kọ́ yorùbá pẹ̀lú lára ìyẹn túmọ̀ sí wípé ìgbádùn rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ òun náà lájọ mọ́ ọmọ gbádùn ara wa lórí ètò. bling bling when some boy dem dey wear one thousand five naira bling bling when some boy dem dey wear one thousand. 1005 naira bling bling when some boy dem dey wear 1005 naira bling bling when some boy dem dey wear. mo ti ń múra láti lọ sínú apá kejì ìyẹn abala kejì lórí ètò lónìí abala tí mo pè ní abala kọ́ yorùbá pẹ̀lú lára ẹ̀ abala kejì yìí náà ni mo ti máa ń fi àṣà àti ìṣe yorùbá hàn lórí ètò ẹ mọ̀ wípé àṣà yorùbá ó ṣe pàtàkì àṣà wa ò gbọdọ̀ sọnù ẹ má jà máa gbé àṣà aláṣà lárugẹ ká kọ àṣà tiwa sílẹ̀ orí tí yóò gbé ní kì máa dẹ́rù pani gidigbi gidigbi kò kan orí o àṣà aláṣà tá à ń mú ṣọ̀kúnkúdùn hmm, eh, ẹ má jà máa ṣàkíyèsí kó má di wípé àwọn ọdún bíi mélòó kan síbi tá a wà yìí àṣà ti sọnù ìṣe ti sọnù ẹ jọ̀wọ́ àṣà yorùbá àṣà ilẹ̀ wa kò gbọdọ̀ sọnù torí náà ni mo ṣe máa ń sọ wípé tí n bá ti ń ṣe ètò ẹ máa gba àwọn ọmọdé láàyè láti máa gbọ́ ètò yìí ètò yìí ṣe pàtàkì ẹ̀ẹ́n tẹ́ bá tiẹ̀ dé ọ̀pọ̀lọpọ̀ ilé gan ẹ máa rí àwọn tó èèyàn táwọn sọ pé à mi ìfẹ́ kọ́mọ mi máa sọ Yorùbá mi ìfẹ́ kọ́mọ mi máa sọ kọ́mọ sọ èdè mo fẹ́ kọ́mọ mi máa sọ Gẹ̀ẹ́sì kí ló jẹ́ bẹ́ẹ̀ àṣà wa ò gbọdọ̀ sọnù àṣà aláṣà tá à ń gbé kárí tá à ń pọ́nlé ǹjẹ́ ẹ̀ mọ̀ wípé ní ìlú Amẹ́ríkà wọ́n ń kọ́ àwọn ènìyàn tí wọ́n máa kọ́ wọn ní èdè Yorùbá tí wọ́n máa kọ́ wọn ní èdè ìbílẹ̀ tí ó ti orílẹ̀ Nàìjíríà jáde. Hmm ẹ mà jẹ́ ká gbédè wa lárugẹ ẹ mà jẹ́ ká pọ́nra wa lé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ jẹ́ a máa gbé àṣà Yorùbá lárugẹ. Starlink yo this is Marlon Spice me boss of the scene yo boy one thousand five naira blink mo ti ṣetán báyìí láti bọ́ sínú abala kejì mo ti wà nínú abala kejì kọ́ yorùbá pẹ̀lú Lara báyìí ẹ mo tilẹ̀ ń kò yẹ bóyá ẹnikẹ́ni á darapọ̀ mọ́ mi lórí ètò lẹ́nìí mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ti ti káàkiri mo ti ṣe ìfilọ̀ yìí ní gbogbo ayélujára mi wípé aago márùn-ún lé ọjọ́ ọjọ́rú tóòzè ni mo máa máa ṣe ètò lórí kọ́ yorùbá pẹ̀lú Lara tí ẹnikẹ́ni bá wà lórí ètò pẹ̀lú mi ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi kí n lè bá mọ̀ wípé èmi nìkọ́kọ́ ló wà nílé agbára bó ti múra báyìí ẹ jẹ́ kí n wọnú abala kejì lọ ẹ má gbàgbé wípé lọ́sẹ̀ tó kọjá mo ka ìtàn kan fún wa lórí ìtàn òṣónú kúsódò alágbàfọ̀ tí inú rẹ̀ kì í dùn sí ìṣerere ọmọ làkejì rẹ̀ lọ́sẹ̀ tó kọjá a rí bí òṣónú ti ṣe wà ní ìdí odò tó sì jẹ́ wípé ayaba wá sí ìdí odò láti pọn omi ṣùgbọ́n bí òṣónú ṣe rí ayaba òṣónúrú odò tó fi jẹ́ wípé àyàbá ń fi ẹrẹ̀ fọ́jú láìpẹ́ láìjìnà olúwẹ̀rí farahàn ní odò olúwẹ̀rí sì bẹ̀rẹ̀ sí ní bá òṣónú sọ̀rọ̀ mo tẹ̀síwájú òṣónú kò tilẹ̀ kọbi ara sí ọ̀rọ̀ rẹ̀ ìyẹn sí ọ̀rọ̀ olúwẹ̀rẹ̀ ẹ̀rẹ̀kẹ́ èébú ni ó tún ṣe sí i wàràwéré tí ó ti fa olúwẹ̀rí mọ́ra ó da ìgbájú bo olúwẹ̀rí àá síbẹ̀ olúwẹ̀rí ṣe ni ó ń wo òṣùnú. everybody come dey orí ètò kọ́ yorùbá orí ètò kọ́ yorùbá pẹ̀lú lára náà làwà tí mo wà ní abala kejì tí mo ti ń ka ìtàn òṣónú kú sódò mo fẹ́ kí a fi etí sílẹ̀ dáradára kí a lè rí ọgbọ́n kọ́ nínú ìtàn tí mò ń kà yìí mo tẹ̀síwájú ọba retí títí kí ìyàwó òun dé láti odò ṣùgbọ́n kò rí ẹni tí ó jọ ìyàwó rẹ̀ ọba wa fúnra pé ó ní láti ní ìdí kan pàtàkì tí ó fi rí bẹ́ẹ̀ ó sì pinnu láti wá ìyàwó rẹ̀ lọ bí ọba àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ti dé odò ni wọ́n bá Òṣónú níbi tí ó ti ń lu olúwẹ̀rì ìjọya àwọn aláṣẹwọ àwọn tèmi iṣẹ́ ti ṣáyó ẹ̀sùn ní kẹ̀kẹ́ ẹ wá mú jọjọ bọbọ ìníṣẹ ló dúró àtútù ìlú ó jẹ mú jọjọ fàájì ti dé rẹpẹtẹ ṣọlá ti dé òun ẹsẹsẹ kí lẹ fẹ́ ṣe tí ò bá ṣeré. ta ló ní jó wọ́n tún béèrè pé ta ló ní flow dé ṣọlá ló ní jó dé ṣọlá ló ní flow. lyrics lórí gángan. òṣèré ṣọlá ìdòwú. ọ̀rọ̀ lórí gángan ìjọ lórí gángan ṣọlá lórí. mo bá jó ṣùgbọ́n ìtàn tí mò ń kà yìí ó ń bà mí lẹ́rù torí èmi ò mọbi tí ìtàn yìí ń lọ. <laughs> we on the dance. mo tẹ̀síwájú ọba pàṣẹ ọba retí títí kí ìyàwó òun dé láti odò ṣùgbọ́n kò rí ẹni tí ó jọ ó sì pinnu láti wá ìyàwó rẹ̀ lọ ọba pàṣẹ pé kí ó ṣíwọ́ lẹ́yìn èyí ni ó wá béèrè ohun tí ó fa ìjà láàrin àwọn méjèèjì ìgbà yìí gan-an ni olúwẹ̀rí tó fi ara rẹ̀ han àwọn tí ó wà níbẹ̀ ẹ̀rù ńlá jálu ọkàn òṣó ayaba àti ọba pàápàá. trendybeats.com foríjì ọ̀ṣun ṣùgbọ́n ẹ̀pà kò pòóró mọ́ olúwẹ̀rí ti fi ìbínú fa ẹsẹ̀ òṣónú sínú odò hmm, bí òṣónú ṣe bọ́dọ̀ lọ́nà yìí láti ọjọ́ náà ni àwọn ará ìlú ti ń pe odò náà ní odò òṣónú èyí nìkan kọ́ wọ́n kọ odò náà sílẹ̀ pátápátá pátá títí àyèràyè. ẹgbẹgbẹ̀rún ṣubú lọ́tún ló sì ní nǹkan kan ní sọmọlọ́run ó kéré pọ̀ ní tèmi èmi nìkan kan mú wa mo ní bàbá. ṣe parí ìtàn sónúkúsódò apá kìíní àti apá kejì ní èyí ẹ jẹ́ ká wò ó àwọn ẹ̀kọ́ wo lè a nínú ìtàn yìí. alárí àkànkẹ́ ìyá alárí àkànkẹ́ májọ́máyọ́ ìyá alárí àkànkẹ́ iṣẹ́ ọwọ́ mi kò ní iṣẹ́ ọwọ́ ẹnikẹ́ni wa kò mà ní dìbàjẹ́ ẹ dákun ẹ pè mí báyìí sórí nọ́mbà yìí tí mo fẹ́ pè báyìí kí ẹ lè kí ẹ lè sọ ohun tí ẹ kọ́ ní ẹ̀kọ́ nínú ìtàn òṣónúkúsódò zero seven zero six three four two five zero forty four zero seven zero six three four two five zero forty four ìtàn òṣónúkúsódò apá kìíní àti apá kejì ẹ̀kọ́ wo làrí kọ́ ń bẹ̀. kẹ̀kẹ́ ìyàlárí àkẹ́kẹ́. ẹ̀kọ́ kìíní tí mo kọ́kọ́ kọ́ nínú ìtàn yìí ni wípé a kò gbọ́dọ̀ máa bú ènìyàn gbogbo ẹ̀yin tí ẹ lé ẹnu bí abẹ ṣékélé tí ẹ máa bú ènìyàn ènìyàn tí ò bú ǹjẹ́ ọmọ ẹrú ẹ̀ dá tí ẹni náà jẹ́. thank you gbogbo ìgbà la gbọ́dọ̀ máa kóra wa ní ìjánu ká máa kóra ẹni ní ìjánu ó ṣe pàtàkì. ẹ̀kọ́ kejì tí mo rí kọ́ ni pé ká máa kóra jọ ibikíbi tí a bá ti bá ara wa nítorí pé òtún kú sódò yìí ó jọ̀wọ́ ara sílẹ̀ a máa ṣe báṣabàṣá a máa ṣe báṣubàṣu alágbàfọ̀ tí ò mọra tí ò mọsẹ̀ tí ò mọnílé tí ò màlejò tí ò mọba tí ò mọ̀jòyè oníwà àbàjẹ́ gbáà ni. ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fún tọmọdé tàgbà ká máa ṣe ìtẹríba fún ọmọdé àti àgbà bó tilẹ̀ jẹ́ wípé òṣónú rí ìyàwó ọba tó wá sí odò láti wá wẹ̀ ó ṣe àrífín sí ìyàwó ọba kò tilẹ̀ bìkítà rárá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ìwà àbàjẹ́ kò yẹ ọmọ ènìyàn ó yẹ ká máa ṣe ìwà ọmọlúwàbí ní gbogbo ìgbà. ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀. More music on trendybeats.com. ta ló sọ pé kò fọkẹ́ òbíbi òpọ̀pá. orí ètò kọ́ yorùbá pẹ̀lú Larana làwà tí mo ti wà ní abala kejì báyìí níbo tí mo ti ka ìtàn òṣónú kú sódò mò ń béèrè ìbéèrè ẹ̀kọ́ wo lẹ́rí kọ́ nínú ìtàn yìí òṣónú zero seven zero six three four two five zero forty four ǹjẹ́ ó tiẹ̀ dára kí a máa rẹ́ra sí ènìyàn bí bóyá a mọ̀ wọ́n tàbí a kò mọ̀ wọ́n. àjí lọ́mọ àwọn ọmọ mi ṣokoṣoko. Ana sọgbọ́n kò pọ̀ pẹ̀, òbíbi yóò pọ̀ pa, òbíjì yóò pọ̀ pọ̀. Ana sọgbọ́n kò pọ̀ pẹ̀, òbíbi yóò pọ̀ pa, òbíjì yóò pọ̀ pọ̀. sí gbogbo àwọn olùgbọ́ mi pátápátá pàápàá jùlọ àwọn tó fẹ́ mi ń tọ̀yàyà tọ̀yàyà mo gbóhùn sáfẹ́fẹ́ mo kí wòlíì ìránṣẹ́ ọlọ́run lọ́sìn Ìnùbùtì ẹ ṣé mo dúpẹ́. ta ló sọ pé kò pọ̀ kẹ́ òbí bí ó pọ̀ ó pípé ó pọ̀pá lórí ètòkọ́ yorùbá pẹ̀lú Lárá la wà lónìí ní ìlú Ondo tí ojú ọjọ́ sì dára mo ti wà ní abala kejì mo ka ìtàn sónú mo sì ń béèrè lọ́wọ́ yín wípé kí ni ẹ̀kọ́ tí ẹ rí kọ́ nínú ìtàn náà zero seven zero six three four two five zero forty four ẹ pè mí wọlé kí n tó wọnú abala kẹta lórí ètò yìí. kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò orí burúkú dẹ̀yìn lẹ́yìn gbogbo àwọn olólùfẹ́ àti olùgbọ́ mi pátá. nítorí ọlọ́run ẹ jẹ́ ká má bìkítà àwọn ọmọ wa bí mo ṣe ṣe sọ tẹ́lẹ̀ ìgboro ti dàrú báyìí ìgboro le koko bí irin ẹ jẹ́ ká máa ṣọ́ àwọn ọmọ wa nítorí ara ìròyìn tó bọ́ sí wa létí ni pé àwọn afipá bá ènìyàn lò pọ̀ ti pọ̀ ní ìgboro tó sì fi jẹ́ wípé pàǹtẹ́ àtàkùté tí wọ́n gbé sí ọ̀nà àwọn ọmọ kéékèèké ni wọ́n fẹ́ máa fi mú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a máa ṣọ́ àwọn ọmọ wa òdúlà lákàtúntì ṣọ́ orí ẹ jẹ́ kí a máa ṣọ́ àwọn ọmọ wa o tá a bá ti fi wọ́n sí ilé ìwé ẹ jẹ́ kí a máa pe àwọn olùkọ́ wọn ká máa béèrè lọ́wọ́ wọn bóyá wọ́n wà nínú ilé ìwé tàbí wọn kò sí níbẹ̀ nítorí pé àwọn ọmọ tó jẹ́ ọ̀dọ́ jùlọ pàápàá àwọn ọ̀dọ́ a lè gbé wọn sí ilé ìwé kí a sì dìrò wípé wọ́n ti lọ sí ilé ìwé ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ wípé wọ́n jọmọ olórí kunkun ìdùmàrè jọ̀wọ́ máma fún mi lọ́mọ olórí kunkun tó jẹ́ wípé tí ẹ bá fi wọ́n sí ilé ìwé wọ́n tún lè gbàbò míì lọ ẹ jẹ́ á máa ṣọ́ àwọn ọmọ wa àwọn tí ó sì di ọmọ kékeré pátápátá nínú wọn ẹ jẹ́ á máa fi wọ́n sí ilé ìwé ká tún lọ máa mú wọn níbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká máa gba àwọn ọmọdé láàyè kí wọ́n máa rìn káàkiri ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká máa gba àwọn ọmọdé wọ̀nyí láàyè láti máa dá nìkan wálé fúnra lára wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀bàyé jẹ́ ìka ẹ̀yàn ènìyàn bí ló ti wà kárí gbogbo àgbáyé báyìí pàápàá jùlọ ní àwọn àdúgbò ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọdé ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa lágbára elédùnwà orí ẹnikẹ́ni wọ̀ wà ní burú o. sùngbà sùngbà sùngbà olùlùsùn jájà. orobosa ọ̀sàrò orobosa ọ̀sàrò orobosa ọ̀sàrò orobosa sí. Mr. Money with the vibe right now. Mr. Money with the vibe right now. Mr. Money with the vibe right now. kí n tó lọ sínú abala kẹta ẹ jẹ́ kí n mú tó yín létí pé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ fún ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára ó wù mí kí a gbé ètò yìí lọ sí rádíò níbi tí gbogbo àgbáyé gbogbo ènìyàn pátá yóò ti máa gbọ́ wa nítorí pé ètò yìí ètò ilẹ̀ wa ní ètò àṣà ni ó sì di dandan kí ó kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn létí tí ẹ bá fẹ́ ṣe ìgbọ̀wọ́ fún ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára ẹ máa pè mí sí nọ́mbà tí mo máa pè kí n tó kúrò lórí ètò ẹ nọ́mbà náà lẹ ó pè mí sí lẹ́yìn ètò tí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ fún ètò yìí bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìpolówó ọjà yín pátá lórí ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára àyè ti wà fún yín báyìí ẹ máa lè pè mí sórí nọ́mbà tí màá pè bákan náà lẹ́yìn ètò tí ẹ ó lè máa pè mí sí bó ṣe rí nìyẹn I know like innocent, we are cool, but I, but I. Sungba, sungba la ja ja sungba, sungba. Àgbájọwọ́ báyìí náà la fi sọ̀yà ẹnikẹ́ni kì í jẹ́ àwa dé bẹ́ẹ̀ sì ni àjòjọwọ́ kan kì í gbẹ́rù dórí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ fi ohùn sáfẹ́fẹ́ kí àwọn olùfẹ́ yín èyí tí a mọ̀ sí shout out àyè ti wà fún yín láti ṣe bẹ́ẹ̀ lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára ní owó ráńpẹ́ tí kò ní kan yín ní egungun ọ̀ràn náà lè máa lè ṣe tí mo sì máa ṣe fún yín tó sì jẹ́ wípé inú yín máa dùn ara yín sì máa yá gágá tó sì jẹ́ wípé mo máa bá yín gbóhùn sáfẹ́fẹ́ kí àwọn olólùfẹ́ yín tí mo sì máa máa fi ìfẹ́ yín tí mo máa máa fi ránṣẹ́ sí wọn tàbí ta ni kò fẹ́ràn ìfẹ́ ìfẹ́ làkọjá òfin ìfẹ́ là kọjá òfin ìfẹ́ ìfẹ́ ìfẹ́ a máa mọ́kàn tutù ìfẹ́ a máa múnú ẹni dùn. ṣe é tẹni màkànákì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá ẹ dúró tì mí ẹ má ìlọ nínú orin tẹ́nì yìí tó pè ní wait òun náà ni mo ti gbọ́ ìfẹ́ yín ó wà lọ́kàn mi bí olómi tútù bákan náà ìfẹ́ yín á máa hó yaya nínú ọkàn mi. <laughs> we go do the do together. baby wait for me. Oh, for me. worth yorùbá pẹ̀lú ńlá náà la wà tí mo ti ṣe abala kìíní tí mo sì ṣe ṣe abala kejì gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátá ẹ jọ̀wọ́ ẹ máa jẹ́ kí ètò yìí kó káàkiri ayélujára báwo lẹ ṣe lè ṣe èyí ẹ máa like ẹ máa tag ẹ máa share ẹ máa contribute ẹ máa comment ẹ máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín wípé ọlọ́pàá tuntun ti wà ní ìgboro ǹjẹ́ o ti gbọ́ ǹjẹ́ o ti gbọ́ nípa ètò kọ́ Yorùbá pẹ̀lú Lára ẹ ọ̀nà tí ẹ fi lè gbà ṣe àtìlẹ́yìn fún ètò yìí ni wípé kí ètò yìí kó lọ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kó lọ jákèjádò ayélujára ẹ máa mú líǹkì mi kí ẹ máa ṣí ẹ rẹ̀ káàkiri sí orí gbogbo ayélujára yín ìyẹn gbogbo twitter instagram facebook tiktok kí ẹ máa gbé síbẹ̀ kí àwọn ènìyàn kó lè máa mọ̀ wípé omi tuntun ti rú bẹ́ẹ̀ sì ni ẹja tuntun ti jáde wá. jọ rí ní ìgbà kan orin tí Tẹ́ni Makanaki ń kọ yìí òun ló fẹ́ mú mi sọ ìtàn ráńpẹ́ yìí èmi àti arákùnrin yìí a fẹ́ràn ara wa lọ́pọ̀lọpọ̀ tó fi jẹ́ wípé tiẹ̀ tilẹ̀ máa sọ fún mi pé màá jà fún ẹ I will fight for you tẹnikẹ́ni bá fẹ́ kojú mi lórí ọ̀rọ̀ rẹ màá bá ẹni náà jà mò ń bọ̀ náà. ọjọ́ kan èmi àti ọ̀rẹ́kùnrin mi yìí à ń jáde lọ lójijì mo rí ẹnìkan tí ó ń bọ̀ láti ọ̀kan ọkùnrin ó ga ó síngbọnlẹ̀ ṣùgbọ́n ohun tí mo ṣàkíyèsí ni wípé ojú rẹ̀ ń pọ́n èyí tó túmọ̀